بسم والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن السلام عليكم ورحمة الله وبركاته آه، نيت نتسواج نور القضاء نالس اسم الله التجو تعلمني الحديث التاسع والتاسعون بعد ثلاثمائة حديث التريس 379 حديث عبد الله بن عباس رضي الله عنه عن ابن عباس رضي الله عنه قال دخلت عن وخالد بن والد بن الوليد بن الوليد مع رسول الله صلى الله عليه وسلم بيت ميمونة بيت بيت بيت ميمونة فأتي بدب محنوز محنوز فأوى إليه رسول الله صلى الله عليه وسلم بيده أنا عبد الله بن عباس رضي الله عنهما أني دخلت أنا وخالد بن الوليد مع رسول الله صلى الله عليه وسلم بيت ميمونة أسير عليك لطا يا الله إليه يا الله أولي ميمونة فأتي بدب أبي دب أقلنتي wọ́n máa gbé jáde mahmoud agilimti tàwí wọ́n ti yan agilimti yẹn fẹ́ẹ́hà iléyìí rasulillahi sallallahu alayhi wa sallam bíyẹ́dẹ́ jíjọ́ ọlọ́run wa ní ọ̀sán agilimti yẹn láti jẹ́. فقال بعد نسوة اللاتي في بيت ميمونة أو بيت طبعا نقول لميمونة وعصبائك أخبروا رسول الله صلى الله عليه وسلم بما يريد أن يأكل ẹ̀fà nẹ́bì nírò بما يريد أن يأكل ohun tó fẹ́ jẹ ẹjẹ́ kó mọ̀ tàkùlù hùwọ́tọ̀ wọ́n lè mi bá sọ pé ilé òjíṣẹ́ ọlọ́run tó sì máa jẹ́ sá àgílí sí màá ní. رفع رسول الله صلى الله عليه وسلم يده فلم يأكل òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ wá sókè báyìí kọjá فقلت يا رسول الله حرام هو ṣé wọ́n ní bẹ́ẹ̀ yà ní ibi ní òjíṣẹ́ ọlọ́ ọ̀ọ́lá la òjíṣẹ́ ọlọ́ ní kò rí bẹ́ẹ̀. ولكنه لم يكن في أرض قومي فأجدني أعفو ó ní ẹ̀hún tó fà ní pé agírísì ẹ̀ ò sí nílùú tiwa nítorí ẹ̀ ló fi rí mi pé mo kórìíra rẹ̀ mo ń ṣe rí ni nífẹ̀ẹ́ sí because àwọn ò ní lọ́dọ̀ wa kọ́lá kọ́lá kọ́lìdù fajitara rituhu fajitara tuhu kàtàkùhu ọ̀nàbí yìí sọ̀rọ̀ gbọ́ wà ní sẹ́mi wọ́n dúró. ìlàjà ọlẹ́yìn bá wà gílé ní àmọ́ wọ mọ́ra ń tèmi ọ̀fà mọ́dọ̀ fà kálítuhu wọ́n bá jà gílé ní ọ̀nàbí yìí sọ̀rọ̀ lọ́hùn àrẹ ọ̀sẹ̀ lọ́hùn ìyá ń dọ̀rọ̀ ìlàjà ọ̀nàbí dẹ̀ ń wò báyìí tó ń jà gílé ní orin ayé pé àní ọdún súnà tó ń tẹkọrẹ rẹ yá àti ọkọ àní súnà mẹ́ta àní súnà tó kọwọlé yá tó súnà tó ṣe pé ọ̀rọ̀ ni súnà tó fìrìlì yá tó súnà tó jẹ ìṣe súnà tó ń tẹkọrẹ rẹ yá tó àwọn súnà tí wọn ṣe Eh, àsìkò ojúṣe ọlọ́run sọ̀lá àlẹ́ sọ̀lá wọn tó ṣe lójú ẹ̀ báyìí tí wàá yóò bá ti takò. Eh, ìtọ́ka wa ń bẹ̀rẹ̀ pé àṣẹ́tọ̀ ni kéèyàn jẹ agilintí ẹ̀tọ́ ni kéèyàn jẹ agilintí. Eh, ìtọ́ka wa ń bẹ̀rẹ̀ pé kíkọ́ àdámọ́ fanabi sọ̀lá àlẹ́ sọ̀lá tó bá hìtì nǹkan kò lè sọ́dà rọrùn. nítorí nǹkan yẹn ni kò sópa mọ́ sẹ́ríà ẹ̀mí ọ̀kà láìkì kó máa ọbẹ̀ ẹ̀kùn kò láìkì àbí láìkì ọ̀run lá fúnra rẹ̀ lélẹ̀ tó kò tún mọ̀ pé yọ sọ̀ di na yọ sọ̀ di xarọ́. àdáwọ̀ tẹ̀ rẹ̀ dídá wa òjíṣẹ́ sọ̀lá kì í láì fi ẹ̀ á ìṣèjọ́ pọ̀ ni.

ẹwọ rẹ sì nìyí àwọn ọmọdé wọn lè jẹ ẹlẹ́mẹ̀ta lójúmọ́ wọn bá jẹ oníbíbọ yóò tún jẹ onídéédé because ẹ̀mí ti ti fà mọ́ra kọ́lá ẹlòmíràn wọn bá jẹ rẹ sí jọ kan bíi fóṣù tààlà ńláńlá ti ṣe wọn ni ọ̀rọ̀ ọdẹ jẹ kẹne tó àmúl àlámì international food ni ọfẹ ti bí wọn ti jẹ láyé àwọn ṣẹlá lóun gan nìyí ṣé wọn lóun nìyẹn. Eh, South Africa ní Sierra Leone àbí wọn fẹ́ ló ń jẹ ìrẹsì yìí gbogbo ilé ayé wọn wọn á lè máa fi nǹkan oríṣiríṣi jẹ o ìrẹsì yìí ni o wọn ìlú èbó ojú rẹ bá wa Nàìjíríà yìí ìgbà tá a wà ní kéékèèké ìrẹsì ọdún ni wọ́n máa ń sè àbọ̀dún jáká àwọn àdúgbò tí ìrẹsì olókùúta yẹn sùn ẹ pé láti mọ̀ pọ́dún bẹ́ẹ̀ because ọkọ̀ọ̀la ni wọ́n ti máa sára ìsìnlẹ̀ ìyẹn ò dẹ̀sí ká má pa òkúta ń bàbá tó ti jẹ́ ọdún yẹn náà so kálukú gan ó ti máa fìdùnnú hàn pé á jẹ ráìsì lọ́la ìrẹsì tí ọ̀kadà bí kọ́ àlè má jẹ́ ń jọ kàn sí so ohun tó gbajúmọ̀ àgbájúlọ ọkà ògì túwó àwọn àkàrà oríṣiríṣi àkàrà ẹlẹ́wà àkàrà oní lápàtà gbogbo ọjọjọ gbogbo àwọn kan tó gbajúmọ̀ tá a máa ń jẹ rẹ àwọn kan tó gbajúmọ̀ nìyẹn ká dá kókó mu ká tún jẹ ẹ̀kọ́ àtàkà lálẹ́ àbàtì mọ́ìmọ́ì àwọn kan tó gbajúmọ̀ nìyẹn torí dẹ àdámọ́ wa ń bẹ pẹ̀lú tó bá sábà ìyẹn á gbọ́dọ̀ hẹ́tì nǹkan yẹn wọn hẹ tiẹ ẹni tí ọba adé fẹ́ jẹ tá ah, a gbọ́dọ̀ fọsẹ àwọn ajẹ ni àkínúdé adé pé dandan ni kọ jẹ kò nífẹ̀ẹ́ rẹ ní ẹja sílẹ̀ tó kọkà máa sọ àìdáre pa rẹ. Hmm. ọba gbé iṣẹ́ tó bá kẹ̀lé ọ̀sẹ̀ sọ pé orí lẹ́nu ẹlòmíì nìyí wọn bá nínú àti fúra wọn gbé wáyé ká. ah ilé ìfẹ́ wájú mi kí ló dé kíni wàá sọ àwọn fàwáì dùnú wa bẹ̀rẹ̀ kódà tó ló wà ságbà lẹ́nu àgbọ̀rọ̀ fọ́ọ̀sẹ̀ ẹ bá fọ́ọ̀sẹ̀ bẹ́ẹ̀ fún wàfà lọ́pọ̀ ni máa pọ̀ ni tó káàkiri sábàlá yẹn الحديث الثمانون بعد ثلاثمائة حديث أقرب تعطي أقارب حديث عبد الله بن أبي أوفى عن عبد الله بن أبي أوفى رضي الله عنه قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم سبع غزوات نأكل الجواب يا أبي أنت عسيت أتا وطلعت ولا سمع الجاني تتا وده هو الموجع بعيد tí àwọn èèyàn kàrí ń kó tráfù lọ sílé òkèèrè wọ́n sì di bílọ̀níà lórí ẹ̀ tààtàà àwọn elétò ìlera àgbà wọn kì í múra yàfa tó sọ nínú nǹkan ní àǹfààní tí ń bẹ lára àtàtà téèyàn bá ń jẹ ah, kẹrin ni ọ because tata kọjá nǹkan tá a jẹ wé lọ so oúnjẹ wọn tí wọn ń jẹ àpáná fi díẹ̀ múlẹ̀ pé wọn lè jẹun jẹrin lọ bẹ́ẹ̀ ni àkọọ́lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n lè jẹun di irin lọ tí wọ́n bá ya wọnú oko ńlá tí wọ́n jẹ́ tí ó di lẹ́lẹ̀ pàpàtà èyí tí wọ́n wọ̀n wọ́n kó tó di pé wọ́n jẹun yẹn ó ní ohun tí wọ́n wọ̀n ẹ̀yọ̀ kọ̀ọ̀kan tí wọ́n bẹ jẹun yẹn tán wọ́n ti mú àgbákò sùn tí wọ́n bí wọ́n bá kó irin bíi hundred and one thousand jẹ́ ìlàkọ́lẹ̀ sọ pẹ̀lú àwọn tata tí wọ́n sin wọnú oko kan wọ́n jẹun jẹrin lọ. so nínú àwọn àǹfààní tí wọ́n wà lára tata ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn kan náà kà sọ lára fún agbọ́dọ̀ jẹ́ fún àwọn aláìsàn kan lẹ́yìn náà ni àǹfààní sọ́kọ̀ ń bẹ̀rẹ̀ àti ewé lásán ní jẹ àwọn kan sára lórí àwọn oníjẹ ẹlòmíì lè sọ bẹ já tata ní lójú rẹ báyìí ó sì báyìí ányà wà ẹsìn eléyìí tó ẹlòmíì tó sì sàǹfààní sára ní. ìgbẹ́ rẹ̀ ikùn yẹn ní pè nígbẹ́ o àwọn gẹ́gẹ́ sì láǹfààní ara sọ àwọn gẹ́gẹ́ láǹfààní ara àbí kí ẹ máa sọ̀rọ̀ èṣù èṣù tó máa ń fò káàkiri ní tútù sọ́ tó fi dùn láàrin láàrin lọ́wọ́ wọ́n tẹ òróró sí yàn lẹ́nu kódà tí wọ́n máa dùn mọ́ yàn láàyè gidigidi kódà ọmọkùnmọ̀ kan náà àwọn afáwà ọlọ́run bá ń sálẹ̀ sí dáadáa àwọn máa mú wọn èmi náà máa mú wọn wọ́n kà ayẹ rẹ̀ kó báyìí wọ́n sọ sẹ́nu ní káló bẹ́ẹ̀ ni àfà Ibrahim èmi ọmọ pé gbogbo ọ̀ṣọ́ rẹ̀ adùn rẹ̀ fọ́yọ́ sí támì ti ń bẹ lára ẹ̀yẹ́yẹ́ gbogbo ẹ̀ ní wọ́ọ́rù bí òróró báyìí lọ́wọ́ máa ti fún yàn lẹ́nu kò yí sí yánmẹ́yánmẹ́ ohun tó dẹ̀ mọ́ láì yàn yẹn bá tún wáá yẹn tán kódà ààrẹ ni tó ṣe kó fi ń ṣe bísínẹ́sì ní Kánò tó jọ ọmọ olúwa ilé ńlá ni ọlọ́pàá tó tún lọ́kọ̀ lórí bẹ̀rẹ̀ èṣù tó yẹn yẹn ta ọ̀rọ̀ sínú kóńgò fáwọn ọmọ sẹ́yìn dẹ̀ kò ṣe bísínẹ́sì ní ìkùn jésù náà èṣù ní ń عبد الله بن أبي أوفى رضي الله عنه أني غزونا مع رسول الله صلى الله عليه وسلم سبع غزوات كوكوميجي أجاب على النبي صلى الله عليه وسلم نأكل الجرادة ويقول تعالى àárín nǹkan ní ìjẹkùn ìtọ́ka wọn bẹ̀rù àṣẹ tọ̀ ní kéèyàn alimami Nawawi rahimahullah wọn ní ìjùmọ̀ àwọn ọ̀làmọ́ wà lórí ẹgbẹ́ ẹ̀tọ́ ní ká jẹ tata agbáka lọ wọ́n náà bó láti mọ̀ kí láǹfààní lọ́wọ́ àmì lọ́wọ́ àmì kí ẹ̀ jẹ tata àǹfààní tó dára kọ́ jẹ tata ó ju àǹfààní tó rí lára màálù tó máa ń jẹ tó máa ṣe lọ́sẹ̀ ní wọn máa ẹnu sọ̀kọ̀sọ̀kọ̀ lórí rẹ̀ ẹ̀tọ́ dẹ̀ tọ́tẹ̀ ní ọ̀nà torí ọgbà kú kọ̀bá kú ní omi kọ̀bá kú fúnra rẹ̀ ọ̀bá rẹ̀ ló mọ́lẹ̀ wọ́n lọ́dẹ̀ sí tiẹ̀ mọ́ láyé oko ti kú ẹ̀tọ́ ni ẹ̀rọ jíṣẹ́ ọlọ́run sọ̀lá àlọ́sọ̀lá ọlọ́run pé ọ̀hìn láti lánàá àmọ́ ìtajà ní wọ̀dàmẹ́rin. àwọn méjì tí wọ́n kú fúnra wọn wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa fàámẹ́lì mọ́ ìtajà ní àmọ́ àwọn méjì tó kú tata àtẹjá ọ̀rọ̀ ọ̀sẹ̀ lápá ní sùúrù àfẹ́dúgbò ẹja tí ìbá sàmọ̀ ẹja tí wọ́n bá mú ní odò ni ọ̀rọ̀ kí àwọn ẹja yóò fún ẹsẹ̀ bá ti kó wọn oye pé wọn káwọn kan fi wọn ti wá àwọn kẹ́míkà tí ó lè kó palára báyọ̀ ọlá nàìjíríà tí ò ní tí ò lójútu ọlọ́run kójú lójútu dáadáa o so tí wọ́n tírètì àwọn omi ti wà wọ́n tírètì yàní hasa ta'isha fiha ẹ̀ asmak táwọn ẹja fi lè máa lo ìsẹ̀mí gidi mẹ́ ẹgbẹ́ ọ̀gọ̀rọ̀ gbogbo ẹja táǹjẹ pátá gbogbo ẹ̀ pátá wọn ń pọ̀ sí ní àwọn Mauritania àbí nǹkan kan gbogbo ẹ̀mí làwọn ṣáwà gàngàn náà ń jẹ káàkiri ọ̀sẹ̀ ìjà kankan tó ń lọ mú ní Èkó àwọn ẹgbẹ́ wọn múlẹ̀ kó ní láàrin wọn náà àbáyé ń sọ̀rọ̀ àti bàjẹ́ because wọn lómi yẹn ṣe kí ni ó strong kan ó ní àwọn treatment kan tí wọn bá fẹ́ máa jàǹfààní rẹ̀ báwọn ará lè kéré sí jàǹfààní rẹ̀ so ẹja ò ní ìdígbé ẹja dúnbò ọyọ ẹfà lọ́wọ́ ẹfà lẹ́sẹ̀ sọ̀rọ̀ pé kí ni pẹ́pẹ́ yẹn pẹ́pẹ́ ni táyà rẹ̀ yàfa ara ẹ̀ ọ́ tù í ti ẹ̀fọ́ wọn ò ní nǹkan míì tán fi ń jà ju pẹ́pẹ́ yẹn lọ àwọn míì lè máa gbé yẹn jẹ àwọn míì lè máa sá yẹn jẹ o kìíní pẹ́pẹ́ yìí tó bá rìn ẹ̀ẹ̀mọ́ lọ́wọ́ bá yà fa bí kí wọ́n mú abẹ́fẹ́lẹ́ wọn fi rẹ́ yẹn ẹ̀pọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ọba adẹ́dà fi agbára tí wọ́n náà sùn tó bóyá tí èrò ni àbí sẹ́yìn ni yìí ò tó lè jẹ́ tó àwọn ẹran tó kú fúnra wọn ta lọ́lẹ́tọ̀ọ́ fẹ́ jàrá jù òun ni tata wọ́n àṣàmàkì àtẹ̀jà ẹja dùnbò tata adùnbò ẹ̀ mo ti wà yẹn náà ní ọ̀yẹ́ ọ̀lọ́yẹ́ ẹ̀jẹ̀ fa ama daman ẹ wà ara ẹ̀jẹ̀ méjì yẹn wọ́n ni kí n alikẹ́bídú àti ẹ̀dọ̀ àti àmọ́ ẹ̀rí táwọn Yorùbá sọ pé àmọ́ lọ́rọ̀ ti ẹ̀kọ́ wá rẹ́rẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n kíláàsì àti aslo àti hàlẹ́ àdàbò. tòun ما نبي dàbí dúdú الحديث الحادي والثمانون بعد ثلاثمائة حديث ايتوان حديث زهدا بن مضرب الجرمي عن زهدا بن مضرب الجرمي قال كنا عند أبي موسى الأشعري فدعا بمائدة وعليها لحم دجاج فدخل رجل من بني تيم الله أحمر شبيء بالمواليد فقال له هلم فتكل فتلقع فقال هلم فإني قد رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل منه قال زهلا من مضرب الجرم أن عرى لنا أبي موسى الأشعري رضي الله عنه فدا إذا بمائدة نوضو إذا أطمع أصدع فيها مع جنبه أطمع تنوضو إياه نوضوني بسودة أبي كمي تقوم صدع لبا لبا رأسي نبي كان وعن بي كان أتعطى فيه بسي وعطى بعد نيجي ìyọ̀tọ̀ fẹ́ fi sí àti ẹran tí wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n á fi wọ́n ti fi gbogbo èlò sí wọ́n á sọ ọ́ di tí ọ̀fẹ́ dàbí mítà tí wọ́n máa ń ká lóko báyìí àtẹ̀já gbogbo nǹkan kan tí wọ́n ti tó lẹ́ wọ́n ní wọ́n gbọ́ pọ́n yẹn dé ń gbọ́ pọ́n nígbà táwọn wà àléyìn aláàmúdẹ́jà yìí wọ́n ní adìẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ̀dẹ́ fẹ̀lẹ́ ọlọ́jọ́ lọ́rùn. من بني تيم الله بني في والدنيا أكون يا والد آه، أحمر كان قلم شبيه بالمغارب رجع ويوم فقال له هلم أواصل يا هلم من كنيا من أسماء الأفعال ما بوا fàtàlákà á ẹni ẹ bá súnra kì ọ̀dáhùn ní súnmọ́ rẹ̀ ọ̀ ọ̀dáhùn ó súnra kì òkúraró ọ̀kọ́ra lọ́hù halom ọdún sọ fún lẹ́ẹ̀kejì alímú ọmọ àbọ̀ wá jẹrin adìẹ abọ́ ọ̀fẹ́ jẹrin ọ̀ fà ìnira ìṣòro ṣòro lọ́wọ́ yìí.

kò síbi téèyàn lè ti jẹrẹ tó ní wọn rí ń jẹrẹ ní Saudi tí orí afẹ́fẹ́ àwọn àdàlà àwọn àfigbẹ̀yẹ kí ní fà nítorí àdúrà jèlò tí nàbí láyé kọ̀ọ̀kan yìí máa rí sọ̀rọ̀ àti sọ̀rọ̀ tó fi ṣe sọ́njẹ́ tí ọmọ rẹ̀ Ismail tí wọ́n ń jà tara lé o. ìyàwó kejì yẹn sọ pé ẹrẹ làwọn máa ń jẹ wọ́n bá lọ dẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá pa á ẹ̀sìn nǹkan lọ́wọ́ fa àgbàkà sí àdúrà sì ti gbà. lẹ́yìn pé ọlọ́run dáàbò bo ibẹ̀ yẹn pẹ̀lú òkè àwọn òkè rìbìtìrìbìtì ọlọ́run tó dáàbò bo ibẹ̀ yẹn pẹ̀lú ooru gbígbóná láéláé ló fi dá sí pé ìtàn kẹkẹ ọ̀sán fún wọn kọlu láti bẹ̀rẹ̀ rí so gbogbo àwọn ìbò amúnisìn tó máa ń kiri kí tí wọ́n bá lọ bẹ́ẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan ni wọ́n máa kú nípa tí wẹ́dà yọ balẹ̀ ayé wọn mu <laughs> wẹ́dà yọ bá wọn mu rárá tòun tí wọ́n sì ń jẹ bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ gbẹ̀gàn bá wọn lára mu tí wọ́n bá kó mẹ́wàá lọ lábẹ́ lásìkò díẹ̀ wọ́n kò ju méjì lọ lójú tí wọ́n á lọ ẹ sáfà àwọn arábìnrin rẹ̀ tí ì bá ṣe pé àwọn ayédèrú padà wá wọ sàwùdí ní ìsìn tí ọ̀tọ́ wá dàbí nọ́màlù ẹ̀sìn ara àwọn ìbò ń bẹ̀ náà lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìsìn ìwọ́n tẹ́lẹ̀ hmm, wọ́n máa ń wọ́n fọ́ dábàá tí wọ́n wà wọ́n lókèrè ní pé ilẹ̀ nìkan jà rárá sọ̀rọ̀ nígbà wọn ti lòun lọ̀rọ̀ ẹrin lọ̀rọ̀ ẹrin ẹrin jíjẹ ni kò síbi tẹ́yẹ̀ tó ti lè jẹ́ láyé àti tó dá ẹ̀ láàmú tó bá pọ̀ tó bí wọ́n ṣe jẹ ní sàwùjì àwọn ó dìdì gbé àjẹ síwájú dìdì kan ni wọ́n máa jẹ lọ èyí ló burú náà lọ́wọ́ méjèèjì tí wọ́n tó fi ń jẹ ìyẹn ló burú jù mí tí ọ̀lẹ́sìn ni o lọ́sùn lẹ́yìn wọ́n bá ti jẹrẹ rẹ wọ́n fà á fẹ́ máa mọ́ ọbẹ̀ fi kì í e níbẹ̀ wọ́n máa jẹ tí wọ́n fẹ́ jẹ wọ́n fi jẹ pàtó so ẹ̀tọ́ ni ká jẹrẹ adìẹ torí ohun tó ń ni wọ́n á ṣe pé wọ́n á sọ ikùn ló jẹ ìyá ọ̀sán pé aráàmù ni hmm. ṣùgbọ́n wọ́n bá ń sọ gbẹ́rẹ́ jẹ ọkẹ́ ìdájọ́ ìjà lára lágbo fún ìdájọ́ ìjà lára adìẹ láti máa mọ̀ dájú kó sì lè má sọ gbé ọmọ tó bá fẹ́ yà jẹ ìgbẹ́ tọ́sẹ̀ jáde yóò sáré máa sọ jẹ sọkọsọkọsọkọsọkọ àwọn àrípàdé wa máa ń ṣe bẹ́ẹ̀ kó fi ìdájọ́ ìjàlálà àgbè fún ọ̀rọ̀ tí ń jẹ́ dọ̀tí. kí wàá sì fún bẹ́ẹ̀ á sùn mọ́lẹ̀ kò tètè jọ mẹ́ta ẹ sì máa fún lọ́kà bàbá tó mi àwọn oúnjẹ tí ọmọ ẹgbẹ́ tó jóúnjẹ tó nọ́mà ni yóò máa jẹ yóò ti yàgbọ́n yóò ti ṣe gbogbo ẹ̀ sájẹ́ máa ń tọ̀ yóò ti ṣe gbogbo tán ẹ ti wá ṣe tán ẹ wá fẹ́ pàjẹ́ ńjọ́ kẹta ń gbà mí àti pé ó sì lẹ́tọ̀ọ́ kí ẹ gbádùn níbi oúnjẹ bí ẹ bá fẹ́ jẹ àbí ẹ fẹ́ mu àbí ẹ fẹ́ wọ eléyìí ṣe oníṣẹ́rí àtakò wọ́n fẹ́ máa wọ sọ kọ̀ọ̀kan ẹjọ́ kọ̀ọ̀kan aláìsàn ti haram láti má jalè wọ́ kó dẹ̀ jẹ́ aṣọ tíṣẹ́rí àgbà wọlé. ó dẹ̀ fẹ́ máa jáde ẹ má jáde ẹ ó fẹ́ máa jẹ horo má jẹ horo ó fẹ́ jẹrẹ ọ̀yà jẹrẹ ọ̀yà ọjọ́ náà halali ni wàá gbà rí lọ́ba tán tó nítorí kọ́lá wọn bá subhanahu wa ta'ala. ويكون من حرم الله حرم زينة الله التي أخرج لعباده ها ó ní ọ̀tọ̀ yìí bá ti mí náà rẹ́zùkú ọlọ́run ní sọ pé ta ló ń tọ̀ ń gẹ́nẹ́ tó ṣe é léwọ̀ ọ̀ṣọ́ àlá aṣọ tó da bàtà tó da fìlà tó rẹwà kò dé ṣé bá sáwọn ẹni tó rẹ pé súdù ti jẹ́ tiwọn wọ́n ní ọ ọ̀hún níwà àlè bú wọn wọ́n ò lọ́kọ̀ ní ìtumọ̀ sáwọn ṣùgbọ́n ní àwọn ò ní ní haram wọ́n kàn fílẹ̀ ní pé ṣèbí tá a bá wọlé iná ẹ̀mí kò bá wí ọlọ́run sì ní fi wá ṣùgbọ́n yóò gbé kéèyàn lè o òun tọ́kẹ́ lè ṣẹlẹ̀ àwọn tọ́sà tó máa ń tà yẹn sí wọ́n tẹ̀yọ̀ kan ó twenty thousand tọ́sà kan wọ́n ní àwọn ń ta oní thirty ni mo rí dáadáa báyìí bí ọmọ màmá sọ wọn tó ní káàsì kẹ́ni ni wọ́n á wò pé àṣírí tàbá ló ń tàbí sí àwọ̀sán kọ́ wa lórí fifteen àgbọ̀dọ̀ bù olórí fifteen àgbọ̀dọ̀ bù ìráyé sálẹ̀ ìbára yẹn tí ẹ̀ dé yẹn àti kíkọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ wa ṣe kí gbogbo ọjọ́ gbogbo bí ọdún ní ọ̀bà jẹ́ lọ́fíà pé àyè àmọ̀ kó nà Sudan láwọn ìgbà táwa ní Sudan dáńkà ọ̀gbọ̀n. Ya ọ̀gbọ̀n làrò pé à àtẹ́kẹ́tì wọ́n yìí fún wa lẹ́nu ẹjọ́ yẹn wọ́n fi lè rì wá tí wọ́n fi mọ̀ pé á gbogbo nǹkan ò lè máa dùn lọ èèyàn máa fi rántí ìgbésí ayé pé nígbà tá a fi ń kẹ́kọ̀ọ́ a bá fẹ́ lọ gbóúnjẹ ní kọ́ àtúntò ààbò ẹ̀ẹ̀mejì la máa ń gbóúnjẹ àgbà kan láàárọ̀ àgbà kan lálẹ́ ẹ̀kọ́ kẹwàá bẹ̀kẹ́ pàdé kó lè kọ́ pọ̀lọpọ̀ ọmọ wà ní kíláàsì ní lójúmọmọ ya? láàárọ̀ ẹgbà búrẹ́dì àti tíì tí ò ní ṣúgà tí ò ṣúgà ọ̀rọ̀ làgbà ọba di ní ẹ̀rẹ́ tó ẹ̀rẹ́ jẹ̀rẹ́ sí àti mùlá wọ́n máa fẹ́ràn sí ẹ̀tọ́ wa di yọ́mùlá àti àwọn yìí. tẹ́lifíyàtà ládàá yọ́mù àwọlé o sọ láti lè ṣe kí ni wọn láti lè máa fèrè wá àgbọ́dọ̀ jẹ́ kílẹ̀ abẹ́ pé ọjọ́ jùmọ̀ yìí dùn lẹ́yìn الحديث الثاني والثمانون بعد ثلاثمائة حديث تري 82 حديث عبد الله بن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إذا هكذا أعطته فقاما فلا ينفع يده حتى يلحقها هنا أري عبد الله بن عباس رضي الله عنهما وقد رجع النبي صلى الله عليه وسلم فقال إذا أكل أحدكم طعاما تاني قال فإن ما فاسك يوم tó bá jẹun tán aláyàmsà àyádáfó wọ́n má ṣe nu ọwọ́ rẹ̀ nù àtàyẹ̀rẹ̀ akọ̀hà tí a fi láìka rẹ̀. ẹ má dẹ̀jẹ̀ ká fi ẹni tó ń ṣe súnmọ̀ sí awẹ́wà mọ́ wọ́n bá ti wá rí téèyàn ńlá kàfẹ́ sí abayín bù díẹ̀ sí wa ọ̀dà ọ̀dà ó lè jẹ́ mi tọrọ ọ̀rọ̀ náà. ẹ bẹ̀rẹ̀ fi ẹ̀kọ́ kí ní jábọ́lẹ̀ òun ọba jẹ́ ti à àbí ó dé mo tún rí rẹ̀ lálẹ́ rẹpẹtẹ níbi hafla tàṣe wàláhi ọbẹ̀ tó ní atáwà mẹ́tẹ̀rẹ́ wà náà wọ́n ti máa dáhùn. ẹ̀rọ ìkúdù wà tó fi kù ní àwọn yẹn rárá fa ẹ̀yìn tẹ̀ náà kọ́ tẹ̀ ń kọ́ kiri. kí ni mo tó ṣẹlẹ̀ sí ilé ìlà yìí? kí ló ní mo tó ṣẹlẹ̀ sí ìmọ̀ yẹn ni o? wọ́n lè da omi ọ̀sẹ̀ sí ìlà ìwọ̀n sí lọ́dà. ẹ̀dá kan sí orílẹ̀-èdè wa ni kóló kan máa mọ́lẹ̀ ló máa mú jẹ́ àwọn oníjẹ ọ̀dọ́rọ̀ máa lábẹ́ àti mo rí lálùbáríkà lè wọ̀ mo rí lálùbáríkà lè wọ̀ nípa bẹ́ẹ̀ lílá ọwọ́ yẹn tó bàrákà bẹ́ẹ̀ o ìbùkún ìbùkún jẹ́ tá àmọ́ bí láti rí bóyá bẹ̀rẹ̀ ní àbófin àti pé ìbẹ̀rẹ̀ ọlọ́run tó bí pọ̀ ó kéré ní ọkọ̀ ní àgbọ́dọ̀ bàbá rẹ̀ àgbọn ìgbéraga àti ìgbéraga ni kí ẹ̀yìn jẹun tẹ́ kọ́ máa làwọ́ kọ́ máa fàbọ́là ìgbéraga ni so ìrìn tó tẹ́yọ̀ bá ṣe ń kọ́ àlùkò ìgbéraga ni ẹ̀ tó bá ṣe bákan náà yóò yàrá pé ajá sí pété ọlọ́run à ń sọ nìyẹn èmi dé a máa yọ bọ́ síbi tó dọ̀tí wọ́n bọ́ síbi tó dọ̀tí ìjà tó báyà tó fi gbọ́. سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك